وسلم على لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا مفهم سليمان فهمنا يا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير adúgbẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú jùlọ ẹni tí ó tún ṣẹ́wà kò tí fi di ìpàdé ti ní ẹ̀kọ́ tòní náà tí a ó tún máa kọ́ ọlọ́run ọba kọjẹ́ kó yé wa kọ́dẹ̀ fi àlùbáríkà sí fún àwátẹ́nsọ́ àti ẹ̀yin tí ẹ ń gbọ́ wa àwọn náà tí a ń kiri náà kọ́sàn àwọn náà ní ẹ̀sàn rere láyé ó dẹ̀ tún sẹ̀wá ní ẹ̀sàn rere ní alkiyama tí a ò bá gbàgbé nínú àtúnánà àti sàlàyé mẹ́jọ fún wa ní ẹ̀kọ́ tó ní afẹ́wọ́ bí ẹlẹ́kẹsàn bákan náà a tún sọ̀kalẹ̀ sí bí ẹlẹ́kẹwàá lẹ́yìn wá gbà náà a wà so mẹ́wẹ̀ẹ̀wá yẹn a so papọ̀ mọ́ra wọn kó lè bá wà nínú ọpọlọ wa abẹ́lẹ́ wọn bá kó sí nínú ọ̀rùn fún wa ẹlẹ́kẹsàn nínú àwọn àsúná nìkan ẹ̀rí nínú àwọn iṣẹ́ tá Muhammad sallallahu alayhi wa sallam tá a dẹ̀ kó ìfààyè pé a tẹ̀lé أن يعتمد على الأرض إذا قام من الركعة ونك ينتمكن له ما تعتف لباله على فقه أتف لباله إليكيج أساعد في الله سبحانه وتعالى أساعد في سبحانه وتعالى إليكيج àbí ọ̀pá sí pé ìrántà ń ọ̀pá méjì àbí ọ̀pá tàbá fẹ́ dìde lọ síbi ọ̀pá ìrun yìí lẹ́yìn bàtà ti forí balẹ̀ ẹlẹ́ẹ̀kejì tán báwo là ṣe dìde ẹ̀rí pé sẹ̀ríà ìsìláàmù sùn ọ̀fẹ̀jú púpọ̀ gbogbo nǹkan yìí ní àwọn sàlàyé àwọn ẹlẹ́sìn mìíràn àwọn náà láwọn kan tá fi ń bá àwọn tí ń jọ́sìn fọ́lọ́ nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n kò sí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bá torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà fi ń jọ́sìn fọ́lọ́ nínú ẹ̀sìn wọn ànábì wọn gan ò sí asámbèlé kí wọ́n wá gbà wáyé pé ànábì Ìsá gbàtọ̀ fẹ́ lùlù owó òsì ló fi lù ànábì Ìsá nígbàtọ̀ fẹ́ jó ẹsẹ̀ rẹ̀ kọ́kọ́ gbé kó tó jó ń lé wíwá torí bí ànábì wọn ò ṣe láti máa ń sọ pé tá a bá ń sọ̀rọ̀ bídíà nínú Islam tẹ́lẹ̀ kan bá ní ẹ̀yin ẹlẹ́sìn ní iná ẹ sọ̀rọ̀ bídíà bídíà kí ẹ̀sìn wọn ètò ìjẹ́ ìdíkílógún ẹ̀ bídíà yìí nítorí pọ́jà pọ̀ lọ́dọ̀ ti wà láti sọ pé kìnní kan jẹ́ súnà kìnní kan jẹ́ <laughs> dídà àwọn òní nǹkan kan ní ẹ̀sìn wọn ti ń pè lẹ́sìn nísìn ju gbogbo ẹ̀ ètò z ìtura kan ìwé kan tí wọ́n kọ ètò z ètò z bí ẹ̀ kí ló pẹ́ dídà ní àrẹ́bì kankan ò sí ṣùgbọ́n sí Islam gbogbo bá nàbì ti ṣe iná ni wọ́n gbà wá fún wa àwọn sọ àbẹ́yì ló wọ́n ní ìwọ̀ lọ́rùn wa púpọ̀ ẹnikẹ́ni tó bá sẹ́nu yọ́bọ̀yọ́bọ̀ sí wọn yọ́ kàgbákò wọn jù ọlọ́run ọba kí ni níbo ló ti màrún kì táà ni wọ́ níbo ló ti màwé táà ni wọ́ níbo ti rí kùránì kì táà ni wọ́ àwọn àmọ́ wọn awò wọn bí gbà tó jẹ́ sí pé ẹni àbùkù kan bẹ láàrin wọn bá bá tiẹ̀ ní á ti alábùkù kan sẹ́nu tiẹ̀ gbà bàbá àlẹ́ lábùkù ọmọ wa bá ọ̀tà pé bàbá àwọn oúnjẹ báyìí ṣùgbọ́n alábùkù ni bàbá àwọn gbogbo ayé ló kéré lórí pé ah, ah, ọmọ àlè wọn ò gbìyànjú máa wí ní Yorùbá máa ń pèlè sàábì ànábì radiyallahu anhu ṣòló fi jẹ́sí pé tíyàn bá ti ba òkè rẹ̀ jẹ́ ìsàlẹ̀ náà bàjẹ́ fún ẹnikẹ́ni tó bá ti tàṣà àgẹ̀rẹ̀ tó bá ilé kọlu àwọn sàábì ẹ máa retí kọ̀fẹ́ lẹ́sàn ara nìyẹn ẹni pé ìsìláàmù ẹ̀fẹ́ wó nìyẹn torí pé àkàsọ̀ tó fi dídùn ìsìláàmù náà nìyẹn ní àbújá lọ́rùn ọ̀pẹ́ kọ̀sábùjà lọ́rùn ọ̀pẹ́ ẹni tí ó gba àdìs tí ó rí ẹ̀sìn ìsìláàmù sí kọ̀wọ́lọ̀ mọ́ gbàtà àwọn sàábà náà rọ̀jọ̀ máa náà ó du ọba ló kọ wọ́n jẹ́ ó du ọba gbọ́nà náà ló kọ àwọn sàábà ó lè kọjá láì má rí ó ní ọ̀dọ̀ lẹ́yìn lẹ́yìn àwọn iṣẹ́ tí a máa ṣe lórí irun gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tòní a bá ti forí balẹ̀ ẹlẹ́ẹ̀kejì afẹ́rì dé síbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì àbọ̀pá ẹlẹ́ẹ̀kẹta àbọ̀pá ẹlẹ́ẹ̀kẹrin sáàdì dé bó ti wù wá ní àti kẹ́kọ̀ọ́ lánàá lẹ́kọ̀ọ́ tó lọ yí pé àmọ́ ìjókòó jáde sátọ̀lẹ̀ ìsìráhà ìjókòó ìsinmi ráńpẹ́ fẹ́ni tó bá bùkátà rẹ̀ tó bá bùkátà rẹ̀ lè sílẹ̀ ṣùgbọ́n mọ́tàkùn ẹni tó ṣe kó lẹ́ni tó bùkátà rẹ̀ tó bá ṣe mọ́tàkùn wípé wàá òun láǹfààní àti dìdílẹ̀ kan náà ìmúhùn fẹ́ sinmi tó ó fi jù ànábì náà sallallahu alaihi wasallam àti kẹ́kọ̀ọ́ ilé ọ̀hún lẹ́kọ̀ọ́ tó lọ ṣùgbọ́n báyìí ọwọ́ afẹ́ dìde gan-an síbi ọ̀pá kejì ọ̀pá kẹta ọ̀pá kẹrin sáájú bí bó ṣe wù wá ní ó tún ní bá ti dìde ó náà wọ́n sọ pé àyìn àtẹ́mìrì àlàlà ìlà ọkọ̀ ọmọ mi nàró kà wọ́n ní tá bá fẹ́ dìde ká gbára lé orí ilẹ̀ ká má gbára lórí bọ́ọ̀dù wa ẹ̀yin tẹ́sí pírátíkà fún ẹ̀mọ́ múra kalẹ̀ ẹ̀yin ti jẹ́jọ́ sẹ́wà ní sàṣọ́rẹ́ táyìn tó ní ní imam náà ní àwọn àgbà tọ́lá fẹ́ dìde lórí ìrùkú láti fi ìforíbalẹ̀ ẹ̀fẹ́ dìde láti fi ìforíbalẹ̀ ẹ̀kọ́jú ní òtò lọ́wọ́ la fẹ́ lò lẹ́ńdẹ̀ bá ti dìde náà afẹ́ dìde lórí láti orí ìforíbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ká nípa àtìforíbalẹ̀ lẹ́ẹ̀kejì àfà màá sọ tán kó tó di pé wọ́n practice ẹ̀ ká nípa àforíbalẹ̀ lẹ́ẹ̀kejì nígbà tí wọ́n foríbalẹ̀ lẹ́ẹ̀kejì yìí wọ́n fẹ́ ṣèjókòó sinmi ráńpẹ́ lápòjú àbí wọ́n ti ìjókòó tàṣáhùdù láwùwẹ̀l ṣe mọ̀ pé ìjókòó tá a ní lórí irun mẹ́ta náà ìjókòó àkọ́kọ́ ìjókòó ti ń bẹ láàrin ìforíbalẹ̀ méjèèjì ẹ̀tàlàyé lè ń fún alẹ́kọ̀ọ́ tó lọ.

ìjókòó láàrin ìforíbalẹ̀ méjèèjì ìjókòó táyà alákọ̀ọ́kọ́ ìjókòó sinmi ráńpẹ́ ìjókòó táyà àtàn ìjókòó mẹ́rin dání náà gẹ́gẹ́ bá a ṣe ní ìdìde méjì lórí ìrun ìdílé mẹ́rin láyé orí ẹ̀rọ méjì ìdílé tó jẹ́ kíkulẹ̀ òun náà ní tá a fi bẹ̀rẹ̀ ẹ̀rọ ìdílé ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn bàtà bá rùkú àṣà àtúndìdì ìjókòó ìdìdí mélòó la nígbà yẹn méjì tó ń kílẹ̀ àti wà báyìí so báyìí ni àti pín ọ̀rọ̀ sẹ́ẹ̀rùn tí ó fi wà náà pọlọ pátápátá wípé kò sí kọ̀sọ́nà míì mà gbogbo òun láti àti ya búrò rẹ̀ yẹn ti máa ń pọn ẹran kalẹ̀ tó bá ti kún nǹkan kalẹ̀ ó ti láṣìírí ẹ̀ nìyẹn ẹ̀ máa fẹ́ láṣìírí òun dáadáa àfi kó pín báwọn kó lè bá yíyá ọ dáadáa nàám tí ẹ̀ bá wá fẹ́ dìde láti ibi ìjókòó ìsinmi ráńpẹ́ òun ká ní pé wọ́n sinmi ráńpẹ́ kádẹ̀sẹ̀ yìí bí wọn ò tiẹ̀ sinmi gan tàbí wọ́n fẹ́ dìde látara ìjókòó táyà alákọ̀ọ́kọ́ sáà pé ìdíje tí ń bẹ ń bẹ ní ìsìn àwòrán ẹ̀ méjì ní ìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n lè di mẹ́ta méjì ìpìlẹ̀ rẹ̀ ni pé káfẹ́ dìde láti bí ọ̀pá ìrun alákọ̀ọ́kọ́ láti bí ọ̀pá ìrun kan sí ọ̀pá ìrun kejì tí kìí dẹ́ ṣe pé táyà ń bẹ lálàfo méjèèjì tó ń yẹ àkọ́kọ́ nù ìjókòó ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìjókòó tó jẹ́ sí pé lẹ́yìn táyà ni ìdídé ìdídé ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìdídé tó jẹ́ pé lẹ́yìn táyà lọ fọ́ọ̀lù sí bí bàtí àti táyà alákọ̀ọ́kọ́ tán ní ìṣọ́fẹ́ gbèsè ọ̀pá ẹlẹ́ẹ̀kẹta yóò sá ìdídé náà ìdídé ẹlẹ́ẹ̀kejì ìta wá ní ó ṣeéṣe kó dí mẹ́ta òun náà ní tààlà ta wíìn náà ni a wà sọ wípé ọ fẹ́ dìde láì jókòó sí ìsinmi rárá tó yé wa bá wọn ká ní pé ó ti ọ̀pá alákọ̀ọ́kọ́ tán ní ìsìn ọkàn fẹ́ dìde lẹ́ẹ̀kan náà ni kò fẹ́ sinmi rárá dídìde kan náà ni a lè yọ a lè yọ látara ti alákọ̀ọ́kọ́ wí wípé ìjókòó tó jẹ́ sí pé kò sí tashahud láàrin òun àti ọ̀pá tí ń bẹ lẹ́yìn ẹ̀ kò yé wa. tó clear tí ọba clear ta tuntun sọ sí ká tún sọ náà ó ti rẹ̀ lọ náà àwọn afáàrí ní ìsìn àwọn ti ṣe foríbalẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n wá fẹ́ dìde síbi ọ̀pá ẹlẹ́ẹ̀kẹta tàbí ọ̀pá alákọ̀ọ́kọ́ ọ̀pá ẹlẹ́ẹ̀kejì ọ̀pá ẹlẹ́ẹ̀kejì ní àlàǹsọ̀rọ̀ tàbí ọ̀pá ẹlẹ́ẹ̀kẹrin tó yé wa sẹ́mọ̀ pé ìjókòó tí ó ṣe pé táyà la fẹ́ gbà ọ̀nà táyà kọ́ la fẹ́ gbà débi ọ̀pá mìíràn òun kàn kò sí táyà láàrin wọn àti ọ̀pá mìíràn tá a fẹ́ kí nígbà tí wọ́n fẹ́ dìde yìí wọ́n ní tá a bá fẹ́ dìde kí wọ́n gbára lórí ilẹ̀ ni kí wọ́n gbé ara lórí ilẹ̀ ni kì í ṣe pé kí wọ́n gbára lórí bọ́dì wọn tó yé wa bá bàbá fẹ́ gbára lórí ilẹ̀ ká tó gbára lórí rẹ̀ àkọ́kọ́ dá ọwọ́ lé kí gbára lórí rẹ̀ náà ọwọ́ náà ni kò sọ́nà àbùjá máa àbí sórun kan lẹ́fù gbà <laughs> kò sí sí ọwọ́ yìí náà ló fi ọmọ máa orí ọlọ́run tó fún ẹ̀ wà ni èdè ń gbà kò ni lọ́wọ́ wọ́n á fẹ́ dìde wọ́n wà gbára ẹ wà gbára lé kéde pé wọ́n fi kéde pé ah, ah, ah, má sọ di nǹkan mìíràn eh, eh, kéde pé wọ́n sọ di wípé mo fi gẹrẹ wú mo kà fọwọ́ sílẹ̀ lásán pé kátà fi no ọwọ́ náà ni òkùnjúgbà tó gbára lé nǹkan àyà àtàmì ìdá àhálà ìlàọ̀rù ìdàkọ́ ọ̀nà ìlà ìlàkọ̀tà náà ọ̀yà ẹ wà dìde báwọn ọ̀yà ọ̀hán ọ̀hán ó sì máa máa fa ó gbà ó sì padà a ó tó padà ọ̀yà tó padà a ó dìde ní hàn àyà àtẹ́mìdà alẹ́ àlọ́yà wọ́n tó padà sí orúnkún tó ń ṣe padà àyà sí pé àyà bisimilá Allahu akbar àyà àtẹ́mìdà alẹ́ àlọ́yà tọ́lá ní ti gbọ́ wọlé ilẹ̀ tó tó ń dáwó padà sílé orúnkún rẹ̀ nǹkan mélòó tó ń ṣe òun ọ̀fẹ́ ṣe èkejì táwọn àfáà mi máa ṣe nìyẹn dáwọn afá mi máa ń ṣe ó ti máa ẹ̀sìn tẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ilé ìwọ̀n gẹ́gẹ́ àwòrán tí wọ́n ń sọ mí bẹ́ẹ̀ òun ló sì yí ìdùkọ́ mi rìn láti ṣe kan bẹ́ẹ̀ o ọ̀yà ìdáfẹ́ sí wọn. ìyẹn pé orúnkún ni wọ́n tó ti fẹ́ sí yọ ọ̀kọ́kọ́ káwọ́ sí orí orúnkún ẹ̀ náà yọ̀wà ẹ̀sẹ̀ di dìde wọ́n takò wọn ṣùgbọ́n èwo lọ́rọ̀ jẹ̀má alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ kì í wá sí pé ìtọ́ ọ̀run láwọn wá kiri inú sẹ̀ríà ìtọ́ lẹ́rì láwọn wá kiri inú gbogbo ìtọ́ bá ti lẹ́rì lọ́rọ̀ bí ọ̀bá rọ̀ wọ lọ́rùn ní kọ́ rọra rẹ lọ́rùn fún rẹ kọ́ sọ fẹ́ mi rẹ pé rọ̀ rọ̀ fún kínní gbogbo nǹkan táǹtì láyé iṣẹ́ rò pọ́rọ̀ fún ẹ ta ló dúkòtì nìkan náà wọ́n sókè. ẹ̀nà wọn sókè ẹ̀ntó ní ká àhàfà àwọn gbé ndị o ẹ̀rọ alẹ́ máa gùn níjọ́ tẹ ẹ̀rọ alẹ́ máa gùn níjọ́ tẹ tẹ̀rọ alẹ́ lẹ́tì máa gùn. àánú ẹ̀ǹtẹ́ kọ́kọ́ gùn alákọ̀ọ́kọ́ bọ́ náà ní ẹ̀sìn lọ. ọ̀rọ̀ fún wa gbogbo nǹkan ayé ni ọ̀rọ̀ fún wa là ń wàhálà so àwọn nǹkan tí ọlọ́run bá mú wá tẹ́lẹ̀ bí bá mú wá lọ́mọ pé dájú káká ìtọ́rọ̀ ẹ̀ lọ́rùn nítorí ọlọ́run ọba sọ náà Al-Qur'an yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra nítorí gbogbo tọ́lọ́run bá mú wá tẹ́lẹ̀ kọ́mẹ́ndì fánú òfin Islam ìrọ̀rùn ìrọ̀rùn lọ́ba dé wọ́n ní kọ́ ọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ fún nǹkan yẹn kó lè bà ṣe ṣe fún sí lọ́mọ pé tọ́ba ti ń ṣe ìrọ̀rùn ọmọ jẹ́ tiẹ̀ náà ilé ìhun báyìí àwa máa ń ṣe míì tó jẹ́ sí pé tààjínù ni a máa ń pè é ọ̀yà ẹ gbàrà lé ìṣubú ẹ̀dì ẹ̀dì ọwọ́ ẹ̀dì ọwọ́ ẹ̀hàn àfa àfọ́mọ́ àfa làwùkọ̀ ń tẹ̀ nígbà tí àdìsí eré kọ́kọ́ dé dínkìlẹ̀ ni pé àdìsí yẹn àwọn àfa wọn sọ pé kọ̀ dà níbi tí màá dé wọ́n gbà tí mà tẹ̀síwájú ó kílẹ̀ àpadà pé àdìsí ò dáa ni a lè máa ṣe lẹ́kọ̀ọ́ ànábì máa ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá rẹ̀ tààjú ọ̀yà ọ̀nà ni yóò gbé ẹsẹ̀ ní ó dì tí ó fi dìde ńlẹ̀ ọ̀yà ọ̀yà bisimilà wọ́n máa ń ṣe àdìsí ọ̀rọ̀ àti wọ̀sẹ̀rẹ̀ tó yẹ abáyé ǹjẹ́ wọ́n kì í fún aláàrin ni pé àyà àtẹ́mìdà àdàlà ọ̀ ọmọ wọ́n wá ń sọ nínú àkíyèsí nísàlẹ̀ yìí pé òun lọ rọrùn jù torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bá àfa àti ṣeun àti bí àfa náà ti ṣe yẹn wọ́n nígbà mí a máa wà wọ́n èèyàn lè tàkìtì tí ọ̀rọ̀ tí ò ní mọ̀ ọyẹ ṣe irú ní orúnkún yẹn olórúnkún olórúnkún olórúnkún tẹ́yẹ pé orúnkún lẹ́ gbára lé ẹni gbára lórí ilẹ̀ má fọwọ́ lélẹ̀ mọ́ ọ̀dọ́ sì làwọn tẹ́ ń ṣe ìwà ẹjẹ́ mú bàbá àgbà kan sí gbàgbà wá sí fún bàbá àmọ́ àgbàlagbà kan náà bàbá bàbá bàbá tí wọ́n dé fìlà lẹ́yìn rẹ̀ ẹ máa bọ̀ ẹ dàpọ̀ afẹ́ kẹ́kọ̀ọ́ ẹ dàpọ̀ ẹ wá sí nǹkan kan mìíràn ẹjẹ́ àtúwọ̀ ẹnìkan sí ta tún ní ta ló lára ń bọ̀ <laughs> àfáìsà tó lè fi bàbá ẹ má bínú afẹ́ èyí tí àfa ìfẹ́ ṣe abẹ́kẹ̀ ṣe ẹ̀yà ṣe ṣe ṣe wọn wọ́n fẹ́ dìde lórí gbọ̀ǹda wíyé ah, àwọn àfa yọ̀ gbàgbọ́ yìí ẹ máa ẹ kà máa wú bá àfa yẹn tètè ọ máa ń tà ń sọ ní ìta sọ pé ata ọyá ẹ máa bọ̀ ń bọ̀ ẹ wọ̀ ẹ máa bọ̀ bàbá ẹ máa bàbá ẹ wo ẹ dúró báyìí náà ẹ wo bá àfa yẹn ti bó ti fẹ́ dìde látòrí ọ fẹ́ dìde sórí ọ̀pá kan níbi ìwọ̀n mí yẹn ọwọ́ àdìdì ń kẹ́ wá sí bó ti sẹ́ ẹ̀ wá sí sí ẹ̀ fi sí sí lè rọrùn àbí kó tún sí lẹ́ẹ̀kan sí ọyá bisimilá. ẹ̀rí rí nígbà fẹ́ mú jáde gan-an lẹ́sẹ̀ ọ̀rọ̀ ọmọ àbúlé ẹ̀dá kan ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ máa bó lé wọ́n ló lè ẹlẹ́jọ́kọ̀ bàbá náà ẹ̀yìn bá wọn mú fẹ́ mú jáde náà tí wọ́n fẹ́ ká mọ̀ náà ẹ̀rí pé ó lágbára díẹ̀ kódà bí èèyàn bá jọ̀dọ̀ ó lè ṣe fi tẹ aṣọ mọ́lẹ̀ tọ́tàkì hmm, tọ́tàkì ìsúmọ́lẹ̀ tó bá jẹ́ lè mọ́mú tó bá jẹ́ pé òun ní ìmọ̀mù wàhálà ọbẹ̀ ẹ̀lẹ̀ wọ́n gbé tí nǹkan ṣẹlẹ̀ ní àbílẹ̀ ṣùgbọ́n àná lọ́sùn lọ́rùn wọn bí nǹkan kan mọ́ ọ́n ọlọ́run kọ́ làwọn ṣọ́ra ẹ̀ ara àwọn àǹfààní tó wà ń bi èyí nù ṣùgbọ́n èyí tá a wí náà tọba rẹ̀ tó ṣe má fojú rẹ̀ mẹ́tọ́ wò wọ́n ní àwọn náà níbi táwọn ti ti hàn gbà lọ ní orí ẹ̀ ọlọ́run dára rẹ̀ náà ẹ jẹ́ ká ka kíra ẹ jókòó àfà ìfẹ́ sọ̀rọ̀ sẹ́yìn. báwo ni wọ́n ti wá gẹ̀ẹ́tì súnà yìí báwo la ti gẹ̀ẹ́tì súnà tí wọ́n ń sọ yìí عن أيوب عن أبي قلابة قال جاءنا مالك ابن الحويري رضي الله تعالى عنه فصلى بنا في مسجدنا هذا حديث عن بوا كان سرايه هنا نقول أيوب أفاقنا السخفياني رحمه الله مقبع ولا تدعى أبي قلابة أفاقنا لونا تابعين وقت wọ́n ní jáàna máàlìkù ibn al-Huwayrith sàbí táǹkù ní máàlìkù ibn al-Huwayrith àti kẹ́kọ̀ọ́ lára wọn lẹ́kọ̀ọ́ tó lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ni wọ́n sàlàyé hadithu jalsatul istiraha fún wa ẹgbẹ́ bá sọ fún apá àwọn náà wọ́n gba hadithi nabi sallallahu alaihi wasallam àwọn ta ló wá bá wọn wá bá àwọn àbí wọn wá kí wọn wọn wá bẹ̀ wọn wò wọn wá wọn wá nígbòdọ́dọ̀ wa pàtọ́lá bí náà fi wa ní masalasi wa yìí masjidi náà wọ́n kírun fún masalasi wa yìí tí ó mìnà pé ìdí àkọ́jẹ́ sí pé inú masalasi yẹn náà ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n bá wá sí inú masalasi yẹn ó dájú pé wọn ò jìnà síbi tí masalasi yẹn wà sóyí fi masjidina hàdà hàdà yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ hàdà nǹkankan yẹn a máa ṣàǹfààní fún púpọ̀ fọmọ akẹ́kọ̀ọ́ tí tó tó ń ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ fọmọ akẹ́kọ̀ọ́ yóò wọnú kíni wọnụ wọnú ọpọlọ ẹ̀ka pátápátá ó fi yé wa pé ẹni tí ń gba hadithi wá fún wa olùkọ́ àgbà ló kọ rẹ̀ ọmọ yẹn kọ ọmọ yẹn kọ́ nàám ó ní sàbẹ́ ìkírun fún mọ́sálásí wa yìí níbi tí a sọ pé náà yìí ẹ̀kọ́ fún a lè ṣàfihàn mọ́sálásí sọ́dọ̀ wa. sọ́dọ̀ ẹni tó ní ìtàwọn kan ya tẹ́wọ́n tẹ́ gbà sọ́tún gbà sósì pé ẹtí lè máa sọ wọn láti ló kọ̀ ìwé mẹ́sìlú kìnní kan mẹ́sìlú kìnní kan ìgbé kọ̀dá mẹ́sìlú kọ̀ọ̀rá sí kóòtù kọ̀ọ̀rá sí ẹ̀rí àwọn òbíkan bá ṣẹ̀rí àwọn mọ̀ ẹ̀tì wọ́n mọ̀ ẹ̀rí wá fún wa anna al-masajida lillah ilé ìwòye sí dẹ̀lí ìlú àfà wa anna al-masajida lillah gbogbo masalasi ọlọ́run lónìí ẹlẹ́tọ̀ àti ọpẹ́ lágbájá ló ní masalasi ẹ gbà ànábì kan pé masalasi rẹ̀ ní masalasi mi sallallahu alaihi wa sallam lójú ayé ọ̀nà salatun fi masjid al-haram ta'adilu kam alifa salatin fi ma siwa wa salatun fi masjidi hada fi masjidi hada sàfihàn mara sọ́dọ̀ ṣùgbọ́n tá ẹ ká sọ fáwọn èèyàn ni pé má ṣàfihàn masalasi ọdún èèyàn láti máa fìdí fáàrí níta mẹ́rin kọ́mọ́ àdìrìyà kí ìfìlàsọ̀ má bàa tó jáde kò mẹ́ ẹni tí ń tà sọnù ṣùgbọ́n èèyàn lè ṣàfihàn masalasi ọdún èèyàn níbi masalasi lágbájá masalasi gbà masalasi àwò ah masalasi ọjà ọba àbí tí èsì masalasi ọlọ́run masalasi ọlọ́run náà ilé ọlọ́run gbogbo ẹ̀ ṣùgbọ́n láti fi sùpínyà láàrin eléyìí àti eléyìí ọlọ́run bá ní subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa ọlọ́run sọ lóko gánbà masáàsì eléyìí masjid al-haram ní jẹ́ ṣùgbọ́n wọn ṣàtúntì ẹ̀ sọ́dí èèyàn ń bẹ̀rẹ̀ òṣọ́ wọn ila al-masjid al-aqsa wọn أفاوى أبو قلابة رحمه الله فصلى بنا في مسجدنا هذا أكن المثلا سواي نعم أو أن صرفوا أيوب تاني صرف من أيوب مالك ابن الحوير سعدي لم صرف من وان سعدي وأن صرفوا أعوى wọ́n sọ fáwọn Abu Kilaba jẹ́nà nígbà tí wọ́n dé mọ́sálásí ẹ̀ inni la usalli bikum wa ma uridu salah ah. tàbí ń sọ fún ọyí pé la usalli bikum ma kí wọn fún yín lónìí kìí dẹ́ sí ìrún nìkan ni mo fẹ́ kí fún yín ìtumọ̀ inú ẹ̀rọ náà fún àmọ́ uridu salah mọ́ kàn fẹ́ jókì ní o mi ò kírun kìí sì túmọ̀ ẹ̀nìyàn o wa ma uridu salah ayé mo fẹ́ kírun fún yín ṣùgbọ́n kìí sí ìrún nìkan mo fẹ́ kí fún yín màá kírun fún yín màá tún fún yín ní nǹkan mìíràn márùn tí mo fẹ́ kí fún yín so yí wa bá kì í ṣe pé bóyá ń sọ pé mo fẹ́ kírun pé a kàn fẹ́ demonstrate demonstration lábẹ́ ṣe o kì í ṣe o bàbá òrìtò sọ̀rọ̀ bóun ni ò sí ní òrìtò sọ̀rọ̀ òrìtò sọ̀rọ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ tí mo fẹ́ kí yìí mo tún mú nǹkan mìíràn lọ́wọ́ fún yín pẹ̀lú ẹ̀ kẹ́kọ̀ọ́ mbẹ̀ náà wọ́n yìí wà má ẹ̀kọ́ tí mo fẹ́ fẹ́ kẹ́ kọ́mbẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí ẹ bá kírun lẹ́yìn mi tán mo fẹ́ kẹ́ wò mí bí mo ṣe ń kírun màá kí fún yín ẹgẹ́ bí mo ṣe rí ànábì wa sallallahu alaihi wasallam ẹgẹ́ bí mo ṣe rí wọn tí wọ́n ń kírun ṣé mo náà lọ́gbà àdìsí sọ́lú kama ra'aytumuni usalli yìí ni pé tí wọ́n bá ní kan àwọn sàbẹ́tọ́ mọ́ nítorí àwọn ànábì àríṣọ́lá àti wọ̀sálàm kánú àwọn àgbà òjẹ́ tó mọ́nítọ̀ àwọn ànábì Malik bin Huwayd ìfẹ́jẹ́ kan gẹ́gẹ́ bí Usman bin Affan radiyallahu anhu gẹ́gẹ́ mẹ́rin sàlùwàlà fáwọn sàbí àtàwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tàbíìn tí wọ́n ní àwọn òṣìṣẹ́ àlùwàlà fún yín gẹ́gẹ́ bí mo ṣe rí <coughs> ànábì tó ṣe àlùwàlà <coughs> náà wọ́n wá ní ó fi jẹ́ pé pírátíkà

tí wọ́n jẹ́ pé ìṣá yìí ni tí wọ́n ti dààmú dààmú látàárọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan kí lẹ fẹ́ ó ṣẹlẹ̀ ṣẹ̀fí ìrún ìṣá yìí ní ọ̀dọ̀ wa ń bí àti magrebi kan èyí ó ti ṣiṣẹ́ látàárọ̀ bí ká ní lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ wá mọ́sálásí ni ẹ̀ máa lẹ̀gbọ̀ pé ṣá yẹn lọ sí òun iná ìwọ̀n àsọ̀nbá àlàáfíà ń bẹ lára ara jí pépé àsọ̀nbá àmọ́ bá ṣe tábà ní wọ́n sí lẹ́yìn ṣáà ní ìsìn ẹ̀ mọ̀ pé yọ́ lágbára jù báyìí pírátíkà dá ọ nínú ẹsẹ̀ nínú mà gan màmá orí ìṣọ̀rọ̀ wà láti orí ìdọ̀nà orí akọ̀ kẹfà ọ̀rọ̀ ìpè nàbí àsọ̀rọ̀ làásọ̀rọ̀ mo ọ ní láàrin yẹn obìnrin wa yí pé àmá kírun kátó lánìyàn míì má ìhùn tá a fẹ́ kí ọ gbà a especially tó bá wà láwùjọ kan tó jẹ́ sí pé àyìnbá kan wà mẹ́ tọ́lọ́ wá ní kó lọ kí wọn àwọn àníkẹ́ kírun fún wa wọ́n wà sọ fún wa pé tó o lè kọjú sí wọn màá kírun fún yín lóòótọ́ o ṣùgbọ́n màá tún kọ́ yín gẹ́gẹ́ bí ànábì ṣe kírun kálukú yín ọmọ wò mí dáadáa opportunity mi náà kò easy láti fi kírun máa demonstration kò easy láti fi kírun fáwọn èèyàn torí pé ó sì ṣe o ṣùgbọ́n kọ́ wá sọ pé mo fẹ́ kí sọ̀látù zuhuru fún yín o lásìkò tásìkò zuhuru ò tí ì ṣe kí <laughs> tí ò tí ì tò gbogbo ọ̀nà tánà fi kọ́ àwọn sàábí ní mímọ̀ irun kíkì àti ọ̀nà tí Jibrilu fi kọ́ ànábì ní súnà bá àti kírun wọn ò dẹ́mọ́sẹ̀tì o wọ́n kí gangan gangan yọ kò yí wa báyìí Jibrilu alayhi salatu wa salam màláíkà Jibrilu tọ́wá pa ànábì bá nàbí oṣù kí òun sallallahu alaihi ẹ̀ẹ́mẹ́jì ẹ̀ẹ́mẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ ni a wá fún ìrun kọ̀ọ̀kan kò yé wa ṣé wọ́n demonstrate demonstration ni wọ́n ti no wọ́n kírun gangan ni ìdígbọ́n ní akàfẹ́ ṣe fún ọdún kò wò bá ti ń ṣe láì ní ní ládà yọ ni jùbìrí lọ gba ládà àrùn tó kí àrí sàlámù ànábì wọn àrí salatu wassalam wọn gba ládà àrùn tí wọ́n kí ń gbà náà gbogbo ohun tánàbí náà tí fáwọn sọ̀hábà nàbì sọ̀hábà rẹ̀ rọ́bì aláàánú tó gòkè tó gun mímbà kí wọ́n lè bá rí àríṣọ́lá tó wọ̀ sẹ́ráàmù tí kí wọ́n lè bá rá nàbì sí demonstration ní àtọ̀ èyí demonstration ìrún gángan ni ìyẹn máa jẹ́kọ̀ọ́ fún wa yí pé bàbá fẹ́ kọ́yàn bá ṣe kírun ń tó dáa jù náà ni pé tákòókò òun kan bá tó wá wò mí bí mo ṣe ń kírun tákòókò òun báyìí bá tó ẹwù wá bá ṣe ń kì náà tàbí ó ń tì ń kírun lọ́wọ́ ọfẹ́ yẹn náà fi láti àhíyá tó máa ti bó ti fẹ́ kí báyìí lẹ́bá dó ìbò rẹ̀ pé àá wò bí wọ́n ṣe ń kírun ẹ̀ àá máa wo bí ṣe ń kí bí ṣe ń ṣe àá máa mú ní tí ò bá yé wa àlejò ìgbé bò ní báyìí bò ní báyìí bò ní báyìí. wọ́n ní ìrun tí wọ́n fẹ́ kí ìrun náà fẹ́ fi kọ́ wọn bí wọ́n ti máa ń kí ìrun. Mm-hmm. <coughs> wọ́n ní gẹ́gẹ́ bí n ta wílẹ̀ kan yí pé alẹ́tọ̀ láti kírun fẹ́nìyàn láti kírun fọlọ́run táàlẹ̀ sọ fáwọn èèyàn fẹ́ wò wá bá a ṣe ń tì nù sọ fún alẹ́ kan pé tọ́ bá ṣàbẹ̀wò bì kan lákòókò wọn wá tó lásìkò ìgbà náà tí wọ́n wá sí ìsìnyàn ọ́ pé kò sì má mú fún wọn sọ fún wọn pé màá kírun fún yín pẹ̀lú ògùn ọlọ́run ní ìbámu bá a ṣe mọ́ kírun sọlọ bá wà rẹ̀ torí kì wá sí gbogbo ẹni tó kí wọn lẹ́yìn náà ní orí ọ̀tọ̀ ẹni tó wà ní sọ́fà alákọ̀ọ́kọ́ gbogbo wọn gan ò lè rí ọ sọ́fà ẹlẹ́ẹ̀kejì mo ní òtí rí ọ Allahu akbar ní ọmọ gbọ́ kò lè máa ń tẹ̀sí ìyẹn ní àwọn àǹfààní tó wà fẹ́ni tó tẹ̀lé ìmáàmù lẹ́yìn gangan ẹni tó wà lẹ́yìn ìmáàmù gangan àwọn bíi mẹ́rin márùn tí wọ́n wà bíi mẹ́fà tí wọ́n wà nítòsí tó bí ìmọ̀ wá sẹ̀sà rẹ̀ tó tún mú ọ̀tún tó tún mú ẹ̀yìn ìmáàmù tí ẹ̀dẹ́ atán mẹ́gbẹ́ àmọ́ sojú kòkó láti wà ń wáyé lọ àìsí ìfẹ́kẹ́ òpònú èèyàn wà mẹ́ ànábì náà ọ̀fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà wà rẹ̀ òpònú èèyàn wọn ọ̀fẹ́ rí mẹ́wọ̀n tàbẹ́ntìlá káyé ò tí ò sí pé dáadáa ọ̀dà ń bẹ̀wọ̀n àbẹ́ntìlá pé kò sọ mẹ́sìn dáadáa ọ̀dà ń bẹ̀yẹn àwọn tí ó benefit láàyè yẹn àwọn la nílò àwọn tó lè help ìmáàmù àwọn la nílò ń wọ́n lẹ́kọ̀ọ́ wá mẹ́ pé àìdáhùn kí káwọn pé mo fẹ́ mo fẹ́ mo fẹ́ fìrìn ìkọyín ní ẹ̀sìn bá a ti kírun kó máa jẹ́ pípẹ́ tí ń kírun yẹn ọ̀la nìyẹn fún kírun fọlọ́n wọn là yìí ṣe bẹ́ẹ̀ kò dá tó torí pé gbogbo kọ̀ǹdíṣàn méjì ta sọ fún wa Jibril kọ́ ànábì mìíràn sallallahu alaihi wasallam wọn ò sí demonstration ànábì alaihi salatu wassalam àwọn ní wọn kọ́ àwọn sàbí mìíràn wọn ò gbà wá rí pé ànábì wa sọ pé ẹ wá wò mí o mo fẹ́ demonstrate fún yín ẹ wò mí mo ṣe kírun náà wọ́n kírun náà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ́n ṣe máa ń kírun náà kọ́lá ó ní àyùbù wá ní wọ́n sọ fún àbí kìláàbà wọ́n sọ fún àpá ní táǹpẹ̀ ní àbí kìláàbà pé wà kẹ́ ìfàkẹ́ náà ti sọ̀lá àtìbù bó o ní rún Malik bin Huwayr báwo ló wọ́n ní máìkà àbí kìlá bàbá sọ fún pé irun tí mo kí fún yíhun irun àfa bàbá àgbà yìí bàbá àgbà wà àgbà yìí ní sálámà sálámà náà ọmọ kékeré ni wọn nígbà táwọn àbí sallallahu alaihi wasallam láti kékeré ní àti jẹ ìmáàmù ní jórùmí wọn ní nígbà tí àwọn ìdílé wọn gba islam. àwọn ló kéré jù láàrin wọn ṣùgbọ́n àwọn lọ́mọ kéré jù láàrin wọn ẹ̀bá ni hálítà ṣẹ́kù ìmáàmàtò sọ̀bí nínú mọ́sálà mímọ̀ nìyẹn sí ìmáàmù ọmọ kékeré sọ́lọ àbí ọ̀lọ́ ayàfà Abdullah báàn bá fà yìí sọ́wọ́n pé gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ dé <laughs> ní mọ́sálà sí ni wọ́n wá ní àbí ṣe imam bẹ́ẹ̀ sí ni ó ti sọ́dọ̀tò wòlé ti bá kọ́ra bí ṣe ti parí ẹ̀ èyí ti parí sọ́dọ̀tò bá kọ́ra ó ti parí ẹ̀ tọ́ ẹ̀rìn bájọ́ ń lọ sí ẹ̀rìn àtìyàn bájọ́ wà pẹ̀lú àwọn kéékèèké báyìí èyí ti tí bàbá alágbádá dẹ́gbẹ̀rẹ̀ ó tún wá máa sọ pé èmi ní lèmọ́mù èmi ní lèmọ́mù tẹ́ ìyípadà ṣe kí wọn bá lè ní àlàáfíà a sì ní pèlè lè mọ̀mú ìwọ náà lè mọ̀mú mọ̀mọ́ bá wọn wá jẹ́ mọ́ èyí láì nígbà àbáyé kéńkéyì bó ṣe rí kékeré yìí wọ́n ní bí amúrùmọ́ sára màṣẹ́rí rọ́bì àbá sára lára àwọn àwọn ọmọ àwọn kọ́wọ́mù rẹ̀ ànábì wàá yìn àfikọ́ yọ kọ́ máa ìmọ̀mù fún sallallahu alaihi wasallam ọmọ ìkéyì lè ẹ̀yin bàbá bàbá bàbá league of imam ẹgbẹ́ gbogbo yín ẹ ti darúgbó tán wọn èèyàn èèyàn lè mọ̀mú lọ́dọ̀ àwọn league of imam àtẹ́yìn tó ti bóyá ọ̀làlàfíà mọ́ òní kìíní kankan mọ́ èyí ẹfà àwọn tó ní iṣẹ́ ìmáàmù etí sí arúgbó náà iṣẹ́ tó lálàáfíà ni ẹ bá kó gbogbo àwọn legion of man mọ́ wájọ ní ìsìn ǹjẹ́ ń tẹ̀pá ǹjẹ́ ń fọwọ́ kán lẹ́gbẹ̀ẹ́ ǹjẹ́ ń fi ń gbà ní ẹ̀bà ń bẹ́ẹ̀ èyí ṣe bẹ́ẹ̀ ẹ̀yí padà náà ẹ̀yìn àwọn ọmọ tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀yìn wọn síbẹ̀ Islam ọlọ ju bá ti ń fi yẹn lọ ààbò yìí ṣùgbọ́n yìí náà ẹ fẹ̀yìn tí ẹ lọ rìtáyà ẹ lọ rìtáyà <laughs> ẹ afá lọ́jọ́ kù ẹni tí ń sọ̀rọ̀ yìí ti ṣe abókèlábà ọ̀n sọ fún àwọn akéwù wẹ̀ wípé ọ̀n sọ fún àwọn akéwù pé ọjọ́ ìrún tí àyà máàlìkù kí fún wa ń jọ náà ọjọ́ ìrún àfáà wa yìí ti ṣe amúr ibùnú sàràmù torí bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ti lọ àwọn ọmọ kéwú tá à ń pè ní kí lórúkọ àyùbù yìí wọn àtẹ̀ǹdẹ̀ àbúkì láàbà nìkan ló ṣe kí ni lọ àtẹ̀ǹdẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lọ ọwọ́ abẹ́ fi yé wọn yín kó tún lè bá yé yín dáadáa màá tún so mọ́ pírátíkà mi ẹnìkan kí wọn lọ́wọ́ masalasi ń jọ́nà tá a mà sí kílò kan wa amúrò bínú sàlámà ọbí aláwa bí ìrùn bàbá yìí náà ẹjọ́ àbẹ̀rẹ̀ kọ́sàn ọ̀wọ́ wa ta ni ó kírun yẹn dáa jùlọ sí amúrò bínú ni àbí máàlìkì bínú àìsọ̀wáyèrè sẹ́mà pé máàlìkì bínú àìsọ̀wáyèrè òun náà ló ní ìta láti kìlẹ̀ tí Abu Kilaba tó fẹ́ pa fún àwọn akẹ́kọ̀ọ́ sí ṣùgbọ́n nígbà tó sọ fún wọn tán wọ́n wá ń bílèrè pé bóòní irun gan ṣe ọwá bí irun amúrú ibn Salama amúrú ibn Salama wọ́n ní amúrú ibn Salama ni hmm? ẹ̀yìn tẹ́ fi mà lọ́dọ̀ Abu Kilaba ìmọ̀ Malik ibn al-Huwayrith ọlágbára lọ́dọ̀ rẹ̀ ju ti Amr ibn Salama tí ó bá rí bẹ́ẹ̀ ni kò ní ìdíkọ́ pàtàkì Amr ibn Salama kò ní ìdíkọ́ pàtàkì Malik ibn al-Huwayrith fún wọn lọ́kà sọ fún wọn pé bàbá kan rè tí màá ń kí dáadáa jùlọ ẹ wo bí ṣe ń kí ṣùgbọ́n kó lè bá yí wọn dáadáa ọwọ́ á fi ó so wọn mẹ́ni túrí ìrún ẹ̀tọ́ jọ irú òun Malik bọ́n sọ yìí rọ́dí àbáta ní gbogbo wọn náà wọ́n ti dá ṣùgbọ́n lọ́dọ̀ ọmọ kíú láti ń sọ̀rọ̀ rẹ̀ àbókè lábà ẹni tó gba ti rún ẹ̀ bó ṣe kí dáadáa jùlọ òun náà ni Malik bọ́n sọ yìí ṣùgbọ́n kò rẹni tó fi rún wé lórí ilẹ̀ nínú mọ́sálásí jọ́nà láti gbóhùn jọ́nà ju amúrùbẹ́ ibùn sálámà lọ rọ́dí àbáta náà ayúl wá ń sọ ọ́n sọ fún àbúkè lábà pé wà kánà dálíkà sheikh yuktimu takbir sheikh yẹn yẹn ni tani sheikh amur ibn salam yuktimu takbir ní ma ń ṣe Allahu akbar rẹ̀ dáadáa yíò pé ni ìròyìn àkọ́kọ́ ni amur ibn salama ma ń ṣe Allahu akbar rẹ̀ dáadáa ìtìmáàmù tẹkìbìrì kí ni náà ní ẹsẹ̀ aláwọ̀ afọ́rọ́ pé bóò láti ọkọ̀ sókè sí nínú sísọ jáde lẹ́nu ni àbí àti gbogbo òṣèṣì tó jẹ máa lọ́wọ́ àpọ̀ wọ́n fi àlọ́wọ́ àpọ̀ sí mi lórí wọn pọ̀ òun lọ́pọ̀ jù nínú àti ọlọ́run tá a máa ń الصلاة بالتكبير أو علاقة التكبير بالصلاة كم يعسك وتملان الله أكبر أتيهم كما فجاد تريد الله أكبر يوم كان كان يعسك كان يعسك káfi gbọ́lọ́n káfi káfi mọ̀ pé ọlọ́run ولا wọ́lá الله lọ́ àtìbà ní àfi gbọ́lọ́n tóbi náà ìyá máa sọ torí wípé nínú sẹ́ẹ̀rùn kò sí nǹkan tí èèyàn máa ń ṣe nínú ìjọsìn kankan níbẹ̀ láyé tí èèyàn lè yẹpẹrẹ ara èèyàn fọlọ́run tó yàn àbí wà ní kárùkù wà ìjọsìn wọn láti ń rùkù wà káforí balẹ̀ ìjọsìn wọn láti ń forí balẹ̀ kò sí ìrún yàn ní ìwé nítorí wípé gbogbo nǹkan tá à ń ṣe nínú oorun ó ń júwe wípé àjẹ́ nǹkan kan àwa gbọ́dọ̀ sóò ẹni tó jẹ́ nǹkan sí ti Allah náà fi mú pé Allahu akbar pọ̀ lórí ah, àṣepọ̀ kan náà kò yí ọba ẹ̀ bákan náà nǹkan kan wà táwọn èèyàn máa ń fi jọ táwọn fi máa ń gbé tóbi fáwọn ẹ̀dẹ́ ènìyàn òun náà ni kátẹ̀ káforí balẹ̀ ọ̀nà lọ́mọ yẹn tẹ́ ti tẹ̀ láàárọ̀ ẹ̀yìn ẹ̀sìn ẹ̀ káàárọ̀ ẹ̀kú jẹ́ mẹ́ta kankan ẹ̀ káàárọ̀ ìyàwó ti kí ọkọ ẹ̀ ó ti tẹ̀ ó ti tẹ̀ eh, ara tàbá wá dórí irun àárín fọlọ́n nìkan la fún àjọsí pé ọlọ́run gbogbo ẹ̀dá yòókù lọ́rùn Allahu akbar gbogbo bá nìyẹn ti máa mú jáde pé àwọn àti yóò wọ yóò mú ó ní wọ́n máa ń fi wọn wọ́n máa ń fi dáadáa mú bẹ̀rẹ̀ wíwí jáde wíwí jáde ó tún wá dórí wípé iṣẹ́ tí tẹ̀kìbírù ń bá rìn torí pé gbogbo tẹ̀kìbírù tá ń ṣe ọlá yìí tí kálukú wọn wà tààrà àkọ́kọ́ tá a ṣe báyìí Allahu Akbar iṣẹ́ tá a ṣe nígbà tá a fẹ́ lọ rùkú náà Allahu Akbar ṣé nígbà tí o fẹ́ lọ rùkú so ní lẹ́mìí wípé mo fẹ́ rùkú fẹ́ tóbi jùlọ tí n sì ní rùkú fẹ́ nìkan kan mọ́ sí bẹ́ẹ̀

mi ní sí fẹ́ẹ̀nì kankan àyàtọ̀dọ̀ ọlọ́run nìkan tó bá ti sí fẹ́ẹ́ lómi ọ̀ pé nìyẹn ìtìmáàmù tẹ̀síbíyà iná ni kíyàn ó wí jáde ọdẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n ni wọ́n káà náà àgbà ṣe é yóò ti mú àtẹ̀kìbìrì wọ́n ni wọ́n ṣe aláwọ̀ àkùbàbù dáadáa. Mhm. wọ́n ní tí ọba wa gbórí sókè níbi ìforíbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì jálásá yóò jókòó jálísà tá a kọ́ lẹ́yìn ẹ̀kọ́ tó lọ ìjókòó sinmi ráńpẹ́ sọ́nkù ṣéèkù náà ń sọ̀rọ̀ rẹ̀ àgbàlagbà ní dàlà yóò sinmi díẹ̀ wà àtàmàdà àìlàlà àrùn yóò wà gbára lórí ilẹ̀ yóò fọwọ́ lórí ilẹ̀ báyìí yóò gbára lórí ilẹ̀ tó ń má ọ̀ọ̀m lẹ́yìn ìgbà náà yóò wà dìde ẹni tí wọ́n fẹ́ fún fàmbẹ̀ náà ó gbára fa àwọn sí amúrùmúnú sálámà Malik ibn Suwaid tààrà Eh, Abu Kilaba Abu Kilaba olórí fún àwọn sí Amru ibn Salam ṣùgbọ́n tí Abu Kilaba gbọ́ mímọ̀ lọ́dọ̀ rẹ̀ gangan fún ara rẹ̀ tání Malik ibn Huwayb ẹni tí Abu Kilaba pàtàn rẹ̀ fún afẹ́wà masalasi àwọn ó sì kírun fáwọn níbẹ̀ ó sì ní bí mo Abu Kilaba wá wojú ilẹ̀ pé ta wá ní oúnjẹ òun tí tó fẹ́fẹ́ ajúwe amúrò ẹ̀sì ibùdó sálàmù náà. náà ẹlẹ́kẹ̀wá nínú àwọn sí ẹlẹ́kẹ̀ sáyẹ̀nsì clear tiwa ẹgbẹ́ kágbára lórí ilẹ̀ nígbà tá a bá fẹ́ dìde síbi ọ̀pá ìrùn mìíràn wọ́n ní ẹlẹ́kẹ̀wá onáà ní kọjá sí pé ìjókòó rẹ̀ níbi ìjókòó táyà méjèèjì táyà tashahud tàbátà jókòó táyá wọ́n ni kí ìjókòó yẹn kó sì déédé tí ń bẹ̀rẹ̀ nínú àwọn hadith ti ń bọ̀ yìí ìní pé àwọn sẹ́dáàsì lórí ìjókòó táyá kó sì déédé tí hadith ìgbé wa àwọn hadith ń bọ̀ ìgbé wa so yóò wá lánàá kó sì déédé tí àwọn hadith ti ń bọ̀ ìgbé wa táyá wa kó sì déédé tashahud wa tashahud méjìlá ní

ìjókòó la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ aláfẹ́ sọ̀rọ̀ ìjókòó ọ̀dà wà lójú pé ìjókòó ní òun ní òun ṣe pẹ̀lẹ́sẹ̀ ó sì ní òun ṣe pẹ̀lú ọwọ́ bákan náà yóò ní òun ṣe pẹ̀lú ojú wa náà torí pọ̀ lọ́sẹ̀ là ń sọ ojú yóò sì ní òun ṣe pẹ̀lú àwọn ìka wa iná tàbí ti tàṣàfò wọn ò ní táǹpà tó jẹ mọ́ ọ̀rọ̀ tá à ń sọ lórí tàṣàfò torí pọ̀ àti kọ́yìn síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ mọ́ iṣẹ́ iná ni wọ́n sáré fún وما حديث الأخوة عن أبي حميد أنه قال في وصفه صلاة النبي صلى الله عليه وسلم وروي عن النبي عليه كم فإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى وإذا جلس في الركعة الأخيرة الآخرة قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته سيدي حديث kí làdíìsì yẹn túmọ̀ sí fún wa àdíìsì yìí differentiate láàrin táyà àkọ́kọ́ ìjókòó táyà alákọ̀ọ́kọ́ àti ìjókòó táyà ẹlẹ́ ìjókòó táyà alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ sàlàyé ẹ̀fọ́ wọ́n tún wá sàlàyé ìjókòó táyà ẹlẹ́ẹ̀kì wọ́n ní fáyìí ìdájọ́ àlàsọ̀tẹ̀ lọ́kà àtẹ́yìn ní tọ́ba jókòó níbi ọ̀pá méjì yálà ìwọ̀n àsánbáà ni o àbọ́pà méjì zuhuri àkọ́kọ́ yun àbọ́pà méjì asiri àkọ́kọ́ yun àbọ́pà méjì mangiribi àkọ́kọ́ yun méjì ìṣá àkọ́kọ́ yun jókòó jókòó yìí kí ni yóò ṣe yára tara àríkìrì hèrè yóò sọ̀rọ̀ yóò jókòó lórí ẹsẹ̀ òsì yára tara àti pírátìsì yẹn ní ẹ̀kọ́ tó lọ tó jẹ mọ́ ìjókòó tí ń láàrin ìforíbalẹ̀ méjèèjì irú ìjókòó yẹn náà àti sàlàyé bí ọmọ nìkan ẹsẹ̀ rẹ̀ ó ti ṣe ní ẹ̀kọ́ tó rí kọjá àbí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ yóò kọjú síbo yóò kọjú sí kébìlà ọmọ nìkan ẹsẹ̀ rẹ̀ ọ̀tún yẹn yóò kọjú síbo yóò jókòó lórí ẹsẹ̀ òsì ìyẹn ni bí ó ṣe jókòó tàṣà fúdùlà awúwà nìyẹn bí tẹ́sẹ̀ ọwà ni a sọ fún wa ẹsẹ̀ ọ̀tún wọ́n sọ fún wa ẹsẹ̀ òsì ẹsẹ̀ òsì á jókòó lórí ẹ ẹsẹ̀ ọ̀tún á gbé sókè á kọjú ẹsẹ̀ kébìlà ọmọ kàtẹ́ yẹn yóò kọjú sí kébìlà ẹsẹ̀ òsì yóò jókòó lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀tún yóò gbé sókè níbi tàṣáhùdù èwo mẹ́ sálákọ̀ọ́kọ́ abẹ́lẹ́ kejì alákọ̀ọ́kọ́ tó kílẹ̀ àṣọwà náà tó bá wá jẹ́ sí pé ibi ọ̀pá ibi táyà kan ìlọ́wà ìjókòó yàtọ̀ kọ́dà maríṣìlá olè yóò sàn yóò gbé ẹsẹ̀ eh, ẹsẹ̀ òsì yóò gbé sílẹ̀ wà náà sọ́balẹ̀ ó kọ̀ yóò sì gbé ẹsẹ̀ ọ̀tún sókè ṣùgbọ́n bọ̀ ní òjò kò lé sórí ẹsẹ̀ ní kìí sórí ẹsẹ̀ wọ̀kọ́ àjá àlà mọ́kà àjà sí yóò fi awẹ́ ìdí rẹ̀ jókòó mọ́kà àjà náà ní nǹkan jókòó lé lórí tó jẹ́ pò ń gan lónìí gbogbo ala jókòó ní ìsìn tó ń kún lẹ́ jókòó àbí <laughs> níjẹ́ fi jókòó ní ẹgbẹ̀rún mọ́kà àjà tí ọba sí ń bẹ̀ ìjókòó ṣeéjú tí ọba ilé sí ń bẹ̀ mọ́kà àjà yóò jókòó lórí yìí. Egbe ẹ̀láfíà tó jẹ awọ́ ẹ̀jẹ̀ rẹ̀ àláfíà náà ni ó fi lè mọ ọ̀ka adẹ́kùn náà mo pé a ah, practice yẹn ni. yàrá ọ̀yà ọjọ́ ká wá sí ìjókòó táyà ẹlẹ́ẹ̀kejì ọ̀yà ìjókòó táyà àfáǹbára òde àfá sẹ́mi wà wà ìjókòó táyà

ọlọ́run dẹ́ lómi tó yẹ pé ti ń bẹ láàrin tó bá ti rí ó ti mọ̀ pé ti ń bẹ láàrin dodo rẹ̀ sókè ó gùn ju ti ń bẹ nígbà ìsísàlẹ̀ lọ àánú wà lẹ́kùn bíbà ìsísàlẹ̀ rẹ̀ á ó gùn gan bíbà yóò kéré ọlọ́run lọ́ba tó wọn gbogbo ẹ̀ síbẹ̀ subhanahu wa ta'ala. tẹ́sẹ̀ bá gùn tí a bá ní ẹlẹ́sẹ̀ tí a máa ń pé ó ní bó kílẹ̀ mọ́pẹ́ náà ọ̀sán lẹ́sẹ̀ gúngún wọ́n gbé ó lẹ́sẹ̀ gúngún ẹ̀ńtẹ́sẹ̀ rẹ̀ bá gùn àwọn àjókòó yìí tọ́ba jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ní mọ̀ pé jókòó ní lójó torí pé ẹsẹ̀ rẹ̀ ó sì kàkàkà lórí ilẹ̀ ṣùgbọ́n tó bá yẹ sí pé bí bọ́dì òkè ṣe rí náà sàrẹ̀ náà rí tí òògùn jura wọn lọ kò ní sí wàhálà yóò wà irú àfáà náà sùn ẹ̀yìn ga díẹ̀ àbí ìjókòó tàṣáhùdù ràfíì náà ìjókòó tàṣáhùdù ràfíì náà sọ pé ó jókòó lórí mọ́káádà rẹ̀ ẹwọ left orí ìdílé jókòó lé lórí àbí àbórí ìdílé jókòó sí sórí orí ìdílé àyè ìdílé fi jókòó orí ilẹ̀ ni ṣùgbọ́n sílẹ̀ ara <laughs> ẹsẹ̀ gan orí ilẹ̀ ló náà wà wọ́n <laughs> ṣe ìdílé fi jókòó àbí ẹjókòó lórí ẹsẹ̀ ìdílé fi jókòó báyìí ṣùgbọ́n ẹsẹ̀ ọwọ́ òsì ọ̀sàpamọ́ sínú ti àbí náà wọ́n wí nígbà tí wọ́n sọ yìí pé kí ni wọ́n wí wọ́n ní qaddama rijlahu al-yusra yóò kọ́kọ́ fi ẹsẹ̀ àlàáfíà yóò fi sísàlẹ̀ wọ́n náà sọ́ba lè ukhra yóò wà gbé ẹsẹ̀ ti ọ̀tún yóò gbé sókè náà sọ́ba ṣùgbọ́n tó bá gbé sókè yìí yóò ti ṣe ọmọ níka rẹ̀ bó ti ṣe ọmọ níka níbi ti ti tàṣáfódò àwọ̀ náà ní oṣù táìpù kan nù àtúní táìpù kejì pẹ̀lú báwọn náà súnà náà lọ́nà tààlọ́mà náà níbi fáwọn náà níbi àfọ́ òtí mọ̀ntì ẹ̀dá lọ́mọ̀kọ́ wá sí ń gbà ẹ̀fẹ́ sí mẹ́ntì ẹ̀yà àfá màbọ̀ màbọ̀ e ẹ̀yà ẹ̀rọ ìdíkù ẹ̀dú ẹ̀dú ẹ̀ má lọ o ẹ̀ kọ̀sẹ̀ táwọn yàrá náà nù ah, ah. ẹlẹ́sì tẹ́sí síbẹ̀ náà làfáà náà sí. àwọn èèyàn ní ha ààyè gbà mí ní súnà nàbì sọ̀rọ̀ rẹ̀ àkí ló kọ́ rẹ̀ ààyè gbà mí náà ló kọ́ rẹ̀ ẹlòmíì eléyìí rọ̀ lọ́rùn ju tàlá kọ̀kọ́ nù ọ̀rọ̀ kọ̀kọ́ yẹn kọ̀kọ́ yẹn ń tọ́ pé ọgbẹ́sẹ̀ yẹn ẹ̀rí pé torí pé kò rọrùn púpọ̀ àwọn èèyàn sábà fẹ́ ṣe ṣé kọ́mẹ́ntì wà ní náà so tààtìrí bá ní ẹ̀wọ̀n ti àfà náà sẹ́yìn obìnrin náà ti rí yẹn náà gbogbo wọn ò rí rárá o àbúrò àfàǹgbà ẹ̀bọ́ síbẹ̀ yẹn ìjókòó yẹn ni ẹ lẹ́yìn tàlákọ̀kọ́ kọ́kọ́ tàlákọ̀kọ́ fún ọ tàlákọ̀kọ́ wọ́n mọ̀ ẹ̀hẹ́n ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ àti ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì yẹn fẹ́ tí rí òun náà ní ìjókòó táyà ìyẹn wá sí méjèèjì yìí àti táyà ẹlẹ́ẹ̀kejì lọ́dà pàtó sí bí yẹn bá ṣe ní táyà alákọ̀ọ́kọ́ má wò ní wòkú o màmá ń sábà kí ara kan fún wa ìbí ká má máa máa gbé alákatá títí òun náà gbàjókòó kódà àwọn onímọ̀ àwọn àgbà kan gbà tẹ́ pé wọ́n lòun gan-an nìpìlẹ̀ wọ́n ní irú ìdá wíì ìdá àtọ̀tẹ́ wọ́n gángan nípìnlẹ̀ nínú ẹ̀sìn ìdí àtọ̀pá méjì o àtọ̀pá mẹ́rin o ṣàjókòó bá nù lábàárẹ̀ tó ṣe àkànfẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ̀ǹfíìsì ẹ̀ lásán ẹgbàá o ṣùgbọ́n káwá tó tán dáa ju èyí tẹ́ǹsì ẹ̀ lọ àwọn àtàrà yẹ tó bá gbọ́ alhamdulilayi tí o bá sì gbọ́ kó jíjà ní ìṣó alámẹ́ kó òun náà sáà ṣe súnà kan ó ṣe súnà kan náà ẹ̀dìrí ìzákun lọ́fẹ́ ìyẹn ní ìjókòó ibi tẹ́ ọ̀rọ̀ ẹsẹ̀ ní onímọ̀ mọ́nítọ̀ láàrin níbole ẹsẹ̀ ó wà àti ibi tẹ́sẹ̀ ó wà báyìí níbi ìjókòó tàṣáhùdù àfihàn wọ́n wá fẹ́ sọ nínú hadith eléyìí tẹ́ mọ̀ a bá وروينا ما فاتنيش من حديث عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا جلس إذا جلس في الصلاة وضع كفه اليمنى على فخذه اليمنى وقبض وقبض أصابعه كلها وأشار بإصبعه التي تلي الإبهام ووضع كفه اليسرى على فخذه اليسرى ورواني عن ذلك gbogbo àwọn tó ti sàkáhùdù ní ìsìn fún àtàn jókòó fún ẹ ẹtàn padà kò tí rẹ̀ ọwọ́ rẹ̀ tí rẹ̀ ẹtàn padà sí rẹ̀ afẹ́kẹ́ sinmi díẹ̀ ní ẹtàn padà bẹ́ẹ̀ ẹ gbà lásà. tọ́ba ti jókòó lórí irun ìjókòó tí wọ́n ń sọ lórí rẹ̀ yìí ìjókòó tí wọ́n ń sọ yìí ìjókòó ìkànnù ìjókòó méjèèjì ni kò sí ìjókòó sinmi níbẹ̀ kò sí ìjókòó ìsinmi níbẹ̀ emergency lásán ìjókòó sí mẹ́rin jẹ́ ìjókòó tashahud al-awwal tàbí ìjókòó tashahud al-akhir awwal akhir ọ̀nà naam wọ́n ní tó bá jókòó ń bí irun wada'a kaffahu al-yumna sallallahu alayhi wa sallam yóò gbé ọwọ́ rẹ̀ ọ̀tún má ti bọ̀ owó òṣèwò torí àti sọ̀rọ̀ ọwọ́ ọ̀tún ó ti wà lórí ìtàn náà ẹ wà di gbogbo ọmọ níka ọwọ́ ọ̀tún yín ọwọ́ la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ akọ́kọ́ ti máa yí dọ́wọ́ wà bá ń ná àwa fẹ́ mọ nbu nìka bó làwọn ọmọ níka náà ó wọ́n ní ó di gbogbo ọmọ ọ̀ká pátápátá tọwọ́

wọ́n ní yóò di gbogbo ọwọ́ ó ti ẹ̀rẹ̀ ti di báyìí. tẹ́lẹ̀ lè rò ha ọ̀wá bá a káfà òlè yóò sọ́rọ́ yóò wà gbé ọwọ́ òsì rẹ̀ àti ọwọ́ ọ̀tún báwọn ọwọ́ òsì rẹ̀ wà tí kò jẹ́ yóò gbóhùn náà àlà fásitì bí ìhèlè yóò sọ̀rọ̀ yóò gbé sórí ìtàn ìtàn àlàáfíà ó ti dá orí ìtàn méjèèjì wa ẹnu kọ̀ǹdíṣàn tó kàn fi yàtọ̀ síra wọn ni pé ọwọ́ ọ̀tọ̀tún á di àwọn ọmọ níka yìí àwa na ẹyọ kan péré á nà sí tàbá sáà ti rí báwọn wọ́n níbi tí ọwọ́ wà gbogbo àdìsẹ́ wà ní Sahih Muslim wà lọ ọmọ olùgbọ́ mi àti ti dé báyìí kọ̀ǹdíṣàn mẹ́rin ló lè gbà ṣe ìtìyàwó gbogbo ẹ̀sìn wà ní Sahih Muslim ọ̀nà mẹ́rin ó sì lè jù bẹ́ẹ̀ lọ èyí tí mo mọ̀ ní mo ń sọnù ọ̀nà mẹ́rin ló lè gbà jókòó báwọn tí ó sọ̀wọ́ rẹ̀ lórí ọwọ́ là ń sọ sẹ́wọ̀n pé èyí tí wọ́n sọ fún ambi ìtàn àti ìtàn ni hadith mẹ́nu sáré mùsùlùmù orúnkún àtọrúnkún ọ̀yà ẹ̀dá padà tọrúnkún orúnkún àtọrúnkún ọwọ́ méjèèjì ọwọ́ méjèèjì yọ padà tọrúnkún orúnkún ahán ìtàtúnù tọba sì dìka náà yọ dìka mbẹ náà orúnkún mẹjọ sọ̀kalẹ̀ lórúnkún èyàn ti sọ̀kalẹ̀ báwọn wọ́n lọ sọ̀kalẹ̀ lórúnkún tọba ní sọ̀kalẹ̀ ọ̀tọ̀tún nílé mu wọ́n lọ sọ̀kalẹ̀ ẹ̀hẹ́n ṣàtúrí kan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìkan níta ìkan bá ẹlẹ́ẹ̀kẹrin ọ̀tún níta òsì gbogbo ẹ̀ tó jẹ́ sí pé àkíyèsí ènìyàn lórí irun àfi kásá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní pé kò sí ní tó sí láàrin àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ta wíwù tó fi jù ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n inú tí yẹn lè rẹ́ lè fún yàn lẹ́lẹ́ máa wò yàn ní pé tí ìka tí wọ́n dì náà yẹn ọ̀rọ̀ pọ̀ ń bí òun náà díẹ̀ ìka tí wọ́n dì náà sẹ́mọ̀ pé àdìsá kínní sí ni pé yóò di ìka mẹ́rẹ̀ẹ̀rin yìí ni yọ̀ọ́kàn lásán ni àbí atúnlẹ́tì sí mi àtúnṣàlàyé mi bá mi fún wa.

ní orí kìtà àti máa ń jókòó òun ojú ojú rẹ sáwà ń ojú wà a ti sọ̀rọ̀ ẹsẹ̀ àbí wọ́n ti sọ̀rọ̀ ọwọ́ okòjú ńgbèrè ojú ọwọ́ àtàwọn ti sọ̀rọ̀ ṣáhùdù lọ́wọ́ naam wọ́n náà wọ́n ní náà ń gbà wá ìtàn náà wọ́n wọ́n ní abúlé ọmọ tọ́ba jókòó lórí irun wábà yàgé yìí àlà rúkúbá tẹ́yì yóò gbọ́wọ́ rẹ̀ méjèèjì sórí orúkọ àwọn náà ti mú àmì ẹ̀wọ̀n nígbà wílé lẹ́kì ni ẹ̀ títí torí ẹ̀ ní múlẹ̀ wà torí ojú náà má dìtẹ̀ lé ah, wa ọgbẹ̀sẹ̀ ọgbọ̀wọ́ rẹ̀ sórí náà wọ́n fi yóò ẹni pé kó tó di pọ́ náà ìkáhùn kò ní tí ìwò bẹ̀ first lane account báyìí ibẹ̀ ọmọ wò tó bá ti lè na ìka yẹn ìka sàbábà ìka fàbẹ̀ látàrà máa ń sọ pé Yorùbá asáwùrí ọmọ oúnjẹ ní àárín àwọn lárúbáwá ń pè ní sàbáhà ìka tá a fi ń ṣe subhanallah ẹ̀wẹ́ ẹlẹ́sìn nù mú jẹ́ pípọ́ oúnjẹ ra wà máa jẹ lọ́dọ̀ wa mẹ́ra eh, ìka àfàbẹ́là <laughs> ah, àwọn nǹkan mẹ́ta lè fi wí pé ju pé ìkawọ́ ni wọ́n tẹ̀ ní ìkawọ́ ni pé sọ ara rẹ sọ ara rẹ eh, ó sì tàn díẹ̀ ìka pé láti eh, mọ̀ pé lókà àwọn bá a ṣe máa túmọ̀ nǹkan lọ́dọ̀ wa ń gbà mí yóò jẹ́ mọ̀ pé ìlú wa nìkan náà ni ó ti yé wa tó bá lọ sọ́dọ̀ èbò tí ì ń tiẹ̀ <laughs> tó wá sọ yorùbá ní àwọn báwọn translate ẹ̀ tó yìnbó pé wọ́n fẹ́ lọ pé ìka àfàbẹ́là yóò fi kí ẹ bóun ní ẹ fi lábẹ́ kí ni ń jẹba nǹkan fi ń jọbẹ́. wọ́n bá ní sàbáhà ìkátà mi ti subhanallah gbogbo ayé ní òye kọ̀sẹ́ntì ti subhanallah ẹ̀yẹ gán ti subhanallah eku ti subhanallah tí eku bá gbọ́rọ̀ táǹkọ̀ yìí yọmọ tó máa sàbáhà pé ah wọ́n dà máa fi ṣe subhanallah àlábẹ́ tó bá jẹ́ náà wọ́n fẹ́ sọ̀rọ̀ wípé súnmọ́ àtìbọ̀ àtìbá àhà bá sọ̀rọ̀ wù pé yọ́ wà fi ojú rẹ̀ tẹ̀lé ìkàun tọ́bá ti wá sí bá ń tán àwọn asọ̀fún àbí qala rasulullah sallallahu alayhi wa sallam lahiya ashaddu ala shaytani min hadid ìka tí mọ́ nà yìí ọ dẹ́rù kí wọ́n pè àwọn ọmọ ọmọ owó ń jẹ ààrẹ èkó kan dàdí ń gbélé ìbáyá ọmọ tí mo mọ owó náà ọ̀yà mùsọ́fà mùsọ́fà ọ̀yà kí ni wọ́n ń pè ní ọmọ owó alábùjá lòun kí ni ọmọ owó kọ̀ọ̀mọ́ àfàsọ́lẹ̀ bó ti ṣe ẹ̀rùn gan ọmọ àfàsọ́lẹ̀ gan ọmọ ọdún ọmọ ìkólò náà ti wà àmọ́ owó irin tó tóbi tí wọ́n fi máa lu nǹkan gbàà gbàà láwọn alágbẹ̀dẹ tàtijọ́ ẹ̀rọ máa ń pè ní ọmọ owó ẹ̀bá ní hama tó jẹ́ sí pé àti ìdí ẹ̀ dókè irin gbogbo ẹ̀ kìí ṣe àmàta rẹ̀ fẹ́ ń kigi bọ̀ lára náà tó bá kigi bọ̀ lára tó kí bá ti yọ kò ní ìtumọ̀ mọ́ wọ́n ti kan pa àti rin gbogbo ẹ̀ wá tóbi dáadáa tàbá fi gbá nǹkan báyìí yọ tẹ̀lé kan náà yọ parẹ́ wọ́n ní ànábì àárẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní ìka yìí wọ́n ní àbúrò àmọ́ ọmọ rọ̀ ń sọ fún ayé wọn náà ń sọ pé ìka yẹn ọ dẹ́rù ba ju ọmọ owó lọ. Ah, ìka bọ́mọ kékeré ìbá nàta tó ń ṣe tàṣáhùdù lọ́wọ́ ó ti ń lo èṣù nìyẹn o èṣù ọmọ sálọ ní pé ee tó ń ti bàjẹ́ tó ń ti sá tó ń ti bàjẹ́ tó ń ti sá ẹ oye ìgbà tá a fi ń fìyà jẹ ṣàìtàn torí pọ̀ tà wá ni níbi tí bá ti rí irun kí dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti jẹ́ tiẹ̀ nu ayé ẹ̀ torí pé kí irun kó sẹ́mi ànábì àrí sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ yóò kè sí bìlà àríhìnà bíhá yá bìlà yìí bí pàyà bá dé tí a mọbi tá a ṣàgbà tá a mọbi tí rìlífù yẹn nínú gbà àdánwò tí ń bẹnu gbèsè ayé yẹn àti nínú bọ́dì ara yẹn tó hmm. ẹ wo ẹnu kó o ti tàṣà hudu lásán ẹnu kátó ọ̀nà yìí lásán ló ti fẹ́ pé sùkú ni mo wá ní àwọn nǹkan ńláńlá mi tó ṣe lórí ọ ẹgbẹ́ yẹn máa fojú kéré ìkátá ọ̀nà nínú lásán ni o kì í sọwọ́ rẹ tó gbé sórí rẹ o ìkátó ọ̀nà yìí ọdẹ rò bẹ́ẹ̀ ju ìrìn ńlá torí pé wọ́n ní túmọ̀ ìka yẹn ni ń sọ pé Allahu wà ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́lọ́ ṣoṣo ni ọ̀lọ́ náà ibi tí ojú ọmọ wò náà níbi tí ìka wà tábọ́wọ̀ lórí tashahud tí a máa lọ́wọ́ àìwò bòmí ibi ìka máa wò ìyẹn dẹ̀ fi pé ìka yìí láti bẹ̀rẹ̀ láti nà tọba débi ashadu an la ilaha illallah lótò na ìka ibi tọba kọ́kọ́ jókòó ó gbọ́wọ́ rẹ̀ sí ti tàn rẹ̀ báyìí ọmọ kàtà ṣáfù tó lọ tọba débi ashadu an la ilaha illallah ọ̀rẹ́ sọ àná tó ń bọ́lá àwọn àwò ká tó ń nàkà ń bà ní fi yọ pé láti bẹ̀rẹ̀ tàṣáhùdù láti rí kíni láti mà àdìsí fi yá báyìí bákan náà àdìsí fi yọ ayé pé gbogbo nǹkan tọ́bajẹ́ sí pé zikirullahi bá wà ń bẹ̀ má fojú kéré ẹ̀ tí wọ́n ti ọlọ́run bá ti wà ń bẹ̀ apá ìṣòro lè kà kó yàrá ìsọmọdé rúdòsùn kò sí nǹkan kan kì í sì káyé lásán tó ọ̀nà o ló sì fẹ́ yàn o torí wípé àkókò tó ọ̀nà sí kí ló ń ṣe lọ́wọ́ òun sí ìrántí ọlọ́run bí yàn bá jókòó bá ti tó pé tó ọ̀nà ká báyìí tó gbogbo yàn nàka gbogbo yàn nàka bẹ̀ báyìí sáà lè pé ọdẹ́rùbèsù ìkátẹ́ ẹ̀nà ṣùgbọ́n nítorí pé ìkádà àná yẹn ọbọ̀ sákòókò kan tá à ń ṣe ìrántí ọlọ́run tó tóbi jù lọ lọ́wọ́ ló fi jẹ́ sí kó ṣiṣẹ́ wọn gbogbo rẹ tí mo sọ fún ayé pé gbogbo nǹkan tá a bá ṣe tí ìrántí ọlọ́run bá wà lára rẹ̀ lásìkò tá ń ṣe lọ́wọ́ má fojú kéré ọ̀ kọjá bí nǹkan tá ń ṣe lásán fẹ́ pé kìsì ìrántí ọlọ́run ọba níbẹ̀ so àwọn oríṣiríṣi àǹfààní làwọn onímọ̀ máa ń gbé jáde nínú irú àwọn àdéhùn báwọn pé kí ni nira tí ìkan yẹn kò bá ṣe ìtàn yẹn ni àṣàdù àlà ṣe ìtàn wọn ni mọ́wulẹ̀ túbẹ̀ yẹn wò ànábì sọ pé àṣàdù ọ̀dà èṣù láàmú ọ̀dà láàmú ju ọmọ òwú lọ àwọn ọmọ òwú kí láàfin ṣe èyí bá fi gbá nǹkan amálẹ̀ ní pé parí fẹ́ gbé rí báyìí èèyàn bẹ́ẹ̀ náà ni ìka yẹn náà kékeré ni ó ń lu èsù lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ torí pé nǹkan àfi wíìn náà ọ̀yẹ́ kí tuma iṣẹ́ tí nǹkan àfi wíìn ṣe ọ̀yẹ́ kọ́ wà lára kan náà iṣẹ́ tó ọmọ owó ṣe ẹnìkan ìfi ọmọ owó tó lé pé ẹ̀rọ ọmọ kọ́ ọmọ owó sílé mo fi ń dẹ́rù bá àwọn èèyàn náà ó fi lu nǹkan ni tó bá lu nǹkan tára yẹn mọ̀ pé ah, ọmọ owó rẹ̀ ní agbára lẹ́ẹ̀kan náà lọ́tẹ̀ nǹkan kìíní tọ́tẹ̀ tàfẹ́ náà ẹ̀kan náà lọ́nà ní tí ọ̀tẹ̀ tàfẹ́ tẹ̀ ẹ̀kan náà ní ọ̀tẹ̀ tí wọ́n ní ìka yẹn yóò máa ṣiṣẹ́ yẹn fún ẹni tí ó kírun náà ìka yìí tábà ní ti tàṣáhùdù lọ́wọ́ yóò máa ṣiṣẹ́ yìí ní gbogbo yòó kì í sì ìmọ̀ràn yẹn nìkan lẹ́yìn náà wọ́n fún ìmọ̀ràn yẹn nìkan torí gbogbo ìròyìn ẹlòmí bá ti ń sọ̀rọ̀ yìí ìmọ̀ràn yẹn nìkan yóò máa gbé sí kìí sí bẹ́ẹ̀ tọba ń yẹn náà fìlà lọ́wọ́ tọba ń nàka yìí tó ń fi tàṣáhùdù lọ́wọ́ yóò ṣiṣẹ́ yìí torí ní ẹ̀kọ́ tó ń bọ̀ insha Allah ta'ala a máa parí a máa bọ́ sí ẹ̀lẹ́dẹ́kù ìzákọ̀ọ́lá fẹ́ràn a máa bọ́ sí bí àtikáàrù tá a máa ń ṣe lẹ́yìn èèyàn àtikáàrù tó bá ṣẹ̀rí àmú tá máa ń ṣe lẹ́yìn àwọn kọ̀ọ̀kan a máa ṣe ní a máa kọ ní ẹ̀kọ́ ní ẹ̀kọ́ tó ń bọ̀ insha Allah a fi mọ̀ pé kí lọ ya ṣe kí ni ọ̀ya ṣe kí làwọn èèyàn ń ṣe níbo lànàbì wà níbo làwọn èèyàn níbo lànàbì gbé irun sí níbo làwọn èèyàn wá gbé irun sí lákòókò tí a wà yìí ọlọ́run bá kọ́sà náà kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين mo gbà bí nǹkan kan ojú ọ̀rọ̀ ojú lórí ẹ̀rùn ìwò nǹkan àìrí pé kọ̀ndíṣàn dáa máa ń ti lórí ìrún pọ̀ dáadáa gbogbo ẹ̀ náà ló sì nílò pé àìdíjú mẹ́ mo láàmà fojú wò tìjókòó láàrí àbí tàbí tẹ̀sáhùdù lọ́wọ́ ń bọ́ láàmà òjá máa àfá ń bọ́ láàmà òjá tẹ̀sáhùdù ibi ìkàwà láàmà ò ṣe wá mọ̀ pé kọ̀ǹdíṣàn tá a máa ń ti lórí ìran pọ̀ dáadáa náà ní àwọn kọ̀ǹdíṣàn sì ṣe kíni tá a bá ń fẹ́ ojú wa lórí ìran ó láwọn àyè gbogbo kọ̀ǹtíṣàn tá a máa ń ti lóyún làbọ́dọ̀ sọ̀rọ̀ nípa mólójú ọ̀wà nàám a ti sọ ti ìjókòó ìjókòó lọ́wọ́ ayé ń bí báyìí iṣẹ́ tá a máa ń ti lórí irun pọ̀ gbogbo ohun iṣẹ́ tá a máa ń ti lórí irun wẹ̀ láyé díjú mẹ́ kò sí ìdá máa ń díjú mẹ́ ní sí àásàmà gbogbo ti wà so a ti kọ́ ẹ̀kọ́ kan síwájú tá a bá ń kírun lọ́wọ́ tá a bá wà lórí ìnàró ní ẹ̀kọ́ tá a kọ́ síwájú mo lálójú wọ́n a lè máa wo ìmáàmù nígbà mi ojú nù ayé àkọ́kọ́ nù lórí dídìde kírun tàbá dìde kírun àmọ́bi tójú wọ́ wà tàbá rùkú ọ̀nkọ́ ọ̀yà ìmáàmù ìmáàmù police station ọ̀yà ìmúdá sọ yìí ẹ̀yìn bọ̀lẹ̀ ṣe rẹ̀ ẹ̀ ààyè méjì ní àwọn sọpá ẹ̀rí ẹ̀wà níbi tójú ọmọ wà lórí ọ̀run wallahu a'lam alákọ̀ọ́kọ́ nígbà tá a dìde ní tá a dìde a ní wo a forí ẹ̀rí ẹ̀wá fún àwọn àmọ́ sí ọ̀la rẹ̀ wọn ò sọ́dọ̀ ànábì gan pé ànábì sọ pé sọ̀rọ̀ ọ̀la ṣùgbọ́n ọ̀sàdà nàám ẹ̀rí wá fún ẹlẹ́ẹ̀kejì níbo láwo níbo lẹ̀rí a bá rò kú níbo láwọn na a forí kan àwọn afáàfin máa jà síbẹ̀ yẹn àwọn mìíràn ẹ̀ kan ẹ̀ máa gbá àwọn sáti wo bí tí ò ní kó bá ìrùn rẹ̀ rùkú àníyàn tá bá dìde kó nù rùkú ibi dáàbò orí kan nìyí torí pé ìdìde náà ló ná dídìde náà ló ná irú títa alákọ̀ọ́kọ́ gbà ló náà gbà nínú ìdáwà lójú ok tá a bá forí balẹ̀ ńkọ́ mo lẹ̀ máa wò ní bí wọ́n ṣe sọ̀rí fún wa náà àwọn àti màá pé a ní option àwọn ṣùgbọ́n o àwọn mi máa wò kú o ìrìn tó bá forí kalẹ̀ abẹ́rẹ̀ ni wọ́n máa wọ ẹni tí ń lọ lábẹ́ ó lè rí ìrìn pé ti forí kalẹ̀ àlàfo ń bẹ lábẹ́ rẹ̀ ó lè dẹjú kọ́ máa wo tí ń ṣẹlẹ̀ lẹ́yìn tá a bá forí balẹ̀ ní tó hàn náà ni pé ibi tí a dojúkọ náà ni torí pé àwọn forí balẹ̀ fọ́lọ́hun àtúnwò káàkiri tí a bá ti forí balẹ̀ fọ́lọ́hun mo sọ̀rọ̀ ẹ̀ ń dàtà nìyẹn ibi mi ò ní nǹkan tí mo gbà pé mo nímọ̀ láyé ìwọ́lọ́ nìkan náà mo nù ìtumọ̀ ẹ̀ tó àwọn àyè tí a tún ní òun náà ni tá a bá jókòó láàrin ìforíbalẹ̀ méjèèjì mo láàmà o mo sọ yìí ìforíbalẹ̀ náà à ah, ṣé dídìde kélé wọn ìjókòó lélẹ̀ wọn lọ́bù jẹ́ sí pé lé náà bàbá lọ́dọ̀ àwọn àfá kálukọ́ máa sọ pé báyìí báyìí báyìí báyìí ẹ̀tọ́ àwọn èèyàn lẹ̀ máa wo bí tí ò ní kó bá irun rẹ̀ tí báyìí pé ẹ̀yìn ìmáàmù lọ wà tó máa wo kí ni máa wo ìmáàmù rẹ̀ báyìí sí pé òsì lẹ́yìn ìmáàmù máa wo bí tí ò ní kó bá irun rẹ̀ àyè owó tó kù nínú àwọn àyè tí a ti máa ń rí tashahud àbí àti sọ̀rọ̀ dáadáa ẹ̀yìn tá a bá ń sálámà nǹkan ṣáà dìjú tẹ̀m̀tẹ́ bá ti bọ́ nu sálámà à lè súnmọ́ ìkágan táwọn wò ó ti parí iṣẹ́ níbo láàmà wò àwọn àfáàn sọ pé ń tàn sálámà sínú àlámà wò <laughs> náà wọ́n tún wà lẹ́nu bẹ̀rẹ̀ mẹ́sùmọ́ mọ́ wò kú wò.

Hmm. ǹtí àwọn ènìyàn pé ṣé authentic ni àbí kìí ṣe authentic ṣé òun gangan ni báyìí tọ́lọ́ ń sọ kalẹ̀ fún ànábì wa àìsà àìsàrà àtúwọ̀sá ìdáhùn ni pé díẹ̀ òdodo wà nínú nígbà bá ń ka báyìí lọ́ba ìtọ́ bá ń wò lọ́ba ìsọ́túnṣọ́sì ọmọ yìí ń tọ́jú kùránì àní pé tí kùránì jọ torí pé kùránì lọ́wọ́ ni ummul kitab wa muhaiminan alayhi sòǹtọ́jọ kùránì pọ̀ kì í ti pé mo lọ́pọ̀ gan o ìyẹn ni pé tabanama ká ó lé bí hundred tọ́mọ rẹ̀ àwọn fáṣ kọ̀ọ̀kan lẹ́gbẹ́ dédé fáṣ especially àwọn ọ̀tàn àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan ìyẹn lè kọ́ jọ ṣùgbọ́n ìmọ̀ rí bí gálọ́ọ̀pù pọ̀ sí mbẹ́ yá ìsọkúsọ lè lè ní ti bẹ́ẹ̀ wọ́n ti parí ìdá wọ́n ti yí ilé yìí wọ́n ti fi lẹ̀ sẹ́ni kan lè fi báìbù ń bí dà kódà ẹ̀yìn yẹ̀yẹ́ bá ń tí ń bẹ̀rẹ̀ wọ́n nìkan ayẹyẹ káwọn á lọ pé ẹ̀yà pépà rẹ̀ ẹ fi ta búrẹ́dì ẹ fi ta àkàrà ẹ fi ta nǹkan ìṣìlọ́m torí díẹ̀ òdodo wà ní torí pé díẹ̀ òdodo ti ní ìjìmọ̀ ẹ̀rọ yẹn a fi ọ̀wọ́ pé ṣé àkókò mi tí yọ bọ̀ sọ́wọ́ wọn bóyá òdodo ni yọ sọ́wọ́ wọn ká máa máa lu òfin ọlọ́run ọba àdéhùn gbogbo báyìí òbí dáa náà. ẹyọ kan ní ká béèrè torí àwọn míì wà nílẹ̀ táìmù ọ̀dẹ̀ sí lẹ́nu ẹ̀mí ìtọ́ pàtàkì jù sọmọ ẹ̀sọmọ aláìsẹ̀. náà kò sí láìsí láti kọ́ṣẹ́ àwọn èèyàn láti máa rìn lórí sàárè torí ń tẹ́fẹ́ sí yẹn èsì láìsí mẹ́ tó bọ́ sí pé kìí sí pẹ́fẹ́ kọ́lé sí lórí ẹ̀wà ní fi ṣe ráǹdì ẹ̀ dídí ibi táwọn èèyàn ó fi mọ̀ pé sàárè wà ń bẹ̀ ànábì àrí sọ̀rọ̀ àti wọ̀sàrà ńgbà tí wọ́n ti Abdullahi bin Uthman bin Maz'un rahimah radiyallahu ta'ala tó jẹ́ ọmọ ìyá ànábì sallallahu alaihi wasallam kìí Osman bin Maz'un òun lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́kọ́ kú ní Madina lẹ́yìn hijira nàbí tí wọ́n ṣe sí bàpẹ́ òun lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe sí bàpẹ́ nígbà tí wọ́n sin ín tán ànábì mú òkúta sọ̀rọ̀ àṣọ́nà pé ẹgbẹ́ síbẹ̀ kí n fi dá sàárè ọmọ ìyá mi mọ̀ ìní pé táwọn èèyàn bá ti máa rìn lórí ẹ̀ táwọn èèyàn bá ti máa kọ́mọ́ bá ti pé táwọn èèyàn máa ṣe ìmùtìhánú ẹ̀ yàní yẹ̀yẹ́ láìka àkùn tó a máa ń sin nǹkan tó fi kọ́sí àwọn èèyàn tó mẹ́kì ti gbá amáranjì tàbá ti máranjì àti jọ àwọn tẹ́ńsọ̀sọ́ nìyẹn dédé ibi tí àwọn èèyàn ń gbà ní kẹ́ fi blọọkù síbẹ̀ bó ṣe jẹ́ sí pé kò lẹ́tọ̀ọ́ ká máa sin òkú sí ibi táwọn èèyàn ti ń sáyé ibi táwọn èèyàn ti máa rìn bẹ́ẹ̀ ara àwọn àdánwò ti bẹ́ẹ̀ bí ká máa sin òkú sí mọ́kọ́bára náà nìyẹn tó a mọ blọọkù yẹn kékeré kì í ti gbé wáyà àti dandakọ́ yọrantì àní dọ̀rantì dọ̀rantì ó tún ti dọ̀ sọ padà mo rẹ́ lẹ́mọ̀ pé ẹja rẹ̀ àdánwò bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ dídí ibi tó wà yẹn náà ni ẹ̀sì tó wáyé pàwọn ọmọ òkú ń bá ní tẹ́bá corporate ní ẹwú ẹ lọ sí sí mọ́kúbára padà ó lọ dájú tí wọ́n bá wù tá lọ sí Amen. Hmm. àyè sàlàyé lẹ́ẹ̀kan bíi ti alákọ̀ọ́kọ́ yẹn àbí àti sọ ti ẹ̀rà bóyá ọpẹ́ ká tó dé náà ni àyè sàlàyé yẹn ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì níbi tàṣáhùdù tí wọ́n sọ ẹni bò ọwọ́ ọwọ́ wa nígbà tí lábàgbà pé yàrá ń ṣe tàṣáhùdù ọwọ́ yìí rọ́hà àtẹlẹwọ́ yìí òun yóò rẹ̀ ara orúnkún èèyàn tàbí kan èèyàn ìfi wà sí báyìí ti ṣe báyìí kò sọ̀rọ̀ hà ń bẹ̀ sọ̀rọ̀ gbogbo ibi tá àti máa ń gbọ́wọ́ sórí ara àbí lórí ẹ eh, nínú ma máa ń lọ́wọ́ eh, kìíní yìí ni ó rẹ̀ sórí ẹ̀ kìí ṣe abẹ́mí báyìí wọ́n ṣe báyìí kó tó di pọ́ ká owó bó lọ́wọ́ ṣe rí báyìí lórí báyìí lórí àbí mọ̀tọ́ pé báyìí lọ́wọ́ àláti pẹ̀lẹ̀ kò sí wàhálà mọ̀ sí báyìí ṣùgbọ́n ayé nìkan ọ̀sán máa pàmò gbọ́ báyìí lórí ìrùn àtọ́ báyìí so na Usman ọ̀yà torí tán a ní Thank you.